لله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى أرسل إلينا رسولنا محمدا صلى الله عليه وسلم ليحل لنا الطيبات ويحرم علينا الخبائث وهذا النبي صلوات الله وسلامه عليه أقر بأن أكثر هذه الأمة ستتبع سنن من كان قبلها من القرون الماضية عباد الله فربنا سبحانه وتعالى لم يقطع ما بيننا وبين أهل الكتاب الذين سبقونا إلى هذا ما قطع الله سبحانه وتعالى المعاملة بيننا وبينهم قطعيا وإنما ربنا سبحانه وتعالى قربهم إلينا لعلهم يستفيدون مما عندهم من العلم قبل ظهور هذا النبي ألا وهو نبي آخر الزمان لكن ربنا سبحانه وتعالى من ذلك أنه أباح لنا نكاح نسائهم والعكس غير صحيح وأنه سبحانه وتعالى أباح لنا تعاملهم كما أباح لهم طعامنا وربنا سبحانه وتعالى يقول في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم الآية فقال فرغ هذا المسلمين مسلمين àtọ̀rọ̀ ìpín ìgbà ti gẹ̀rẹ̀ rẹ̀ fáàlì sallallahu alaihi wasallam ẹ̀tọ́ bá ti máa jẹ́kẹ̀ fún wa ọlọ́pàá ti sàlékún kí á nà bí fáàlì sàlékún ọ̀la rẹ̀ àti àwọn àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́kẹ̀ fáàlì sallallahu alaihi wasallam níjọ bẹ̀rẹ̀ jama ẹ̀yin ẹ̀sọ́ bá tòótọ́ mò lẹ́nu náà Qur'an eléyìí ní ní àsọtẹ́lẹ̀ tó sọ fún àtọ́ lọ sáájú wa bákan náà náà ló sì sọ fún àwa náà tá a tún wá lẹ́yìn wa anittaqullah kábẹ́rù Allah subhanahu wa ta'ala mo wá tó sọ bá bẹ́ẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn kó jáde pẹ̀lú ẹ̀ níbẹ̀rù tuntun tọ́ kọ́dà kò fọ́ sílá lọ́wọ́ kọ́mẹ́jì àfíà jì àmú kọ́mẹ́jì àfi di ọ̀tá òdodo ọ̀làjà kò sọ rẹ̀ kó lówà fún ìrọ̀rùn rẹ̀ kọ́mọ́lówà fún ìbínú rẹ̀ ọ̀pọ̀ ìfọ̀sọ̀tà tọ́rọ̀ sàṣàràn sí wa láti lè wá sàlàyé gbogbo nǹkan tó dáa fún wa ní jíjẹ ní o àbí ní wíwọ̀ àbí ní lílò láti lè wá sàlàyé àwọn nǹkan tí ò dáa fún wa ní jíjẹ tàbí nílò kálíbà àjìnà sí nǹkan náà ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala àwọn tó fún tí àṣáájú wa kò gbé àjọṣe àwọn àti wọn tán pátápátá nítorí wípé wọ́n ní àfijọ kan tọ́wọ́lá lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala bó ti ẹ̀jẹ̀ wípé wọ́n chẹ́ǹdì ẹ̀ wọ́n yí padà wọ́n ń ṣe nǹkan míì ṣùgbọ́n wọ́n wípé wọ́n ní àjọṣe kan ànábì míì tí ń bọ̀mọ̀ lẹ́yìn rẹ̀ tó jẹ́ pé kò sí nǹkan míì tó sọ àwọn amadíà tó sọ àdì kèfèrí ju pé gbà gbogbo làwọn amadu ànábì míì ni tó rẹ̀ sàṣàlẹ̀ tó gbogbo yóò máa sọ fún ọ láàbù làwọn lè báwọn àkídà wọn nìyẹn gbogbo ẹ bá sì lẹ́yìn òkè ṣe mùsùlùmí ọba ní àwọn amadíà tó bá ti dùn lẹ́yìn rẹ̀ òun ní ọ̀rọ̀ tó sì ìlànà àwọn tó lọ sáájú yìí wọ́n fún ẹ̀mọ́ ẹni o láti mọ ẹni wánà ni o ẹ̀yin lẹ́nu ògbà òbí ayé lélẹ́yìn eléwò lè rọrùn àti káṣí báyìí tó bá jẹ́ ìgbà ìtẹ́fẹ̀mọ́ sí ni ṣùgbọ́n tá a bá wọ àwùjọ lẹ́nu á rí i pé nǹkan kan bẹ́ẹ̀ ta tí wọ́n ń pè ní ọjọ́ bí anabi wa Isa alayhi salatu wassalam ọlọ́mọsá àbálẹ̀ sàlẹ̀kùn kí anabi wa Isa jẹ́ pé jésù yìí tọ́jẹ́ wọ ọlọ́run tọ́lọ́ ọ̀rán sáwọn èèyàn lásìkò ìgbà tọ́ràn tọ́lọ́ wọn bá gbé lọ sánmà nígbà tí àná fẹ́ pa tọ́lọ́ wọn bó sì padà sọ̀kalẹ̀ gbẹ̀yìn ìgbà tó ń lò tó dẹ̀ tí wọ́n máa kírun lẹ́yìn ẹ̀ tọ́bajẹ́ lọ́wọ́ mùsùlùmí òní ó sì máa padà já nìkẹ́yìn nígbẹ̀yìn ìgbà ikú rẹ̀ òun náà ni ó mú gbogbo ẹni tó tún gbọ́dọ̀ gbọ́dọ̀ nílẹ̀ tí wọ́n èè jáde láyé pẹ̀lú afẹ́fẹ́ tọ́lọ̀ ọ̀bọ̀ ọ̀ràn wa gbogbo àwọn ẹni ọlọ́run ti bá ti fi afẹ́fẹ́ yìí mú bẹ́ẹ̀ ló kálukú kọ́ máa kú lẹ́ẹ̀kan náà kì í sábà kú tẹ́ lẹ́ gbogbo ẹnpasẹkù gbà náà wọn pọ gbìyànjú láti sẹmà wọn tilẹ̀kùn táwọn gbà lọ ẹnì kò tó fẹmà lórílẹ̀ kọkọlọ sànù mi kọlọ sì mọ sànù ẹ kò sànù wọn. àbí ìsáyì nìkan ṣe cooperative wù kí ó ló gba àfa àtọ̀bá ní ń bọ̀ lè ń bẹ̀yìn ìgbà kí wọ́n lọ kó tí àwọn wa bí ìbá sì gbé wá nígbà ìgbà ìgbà ọlọ́run jọ́sára ìfún tó ní òye o kébìrì kọ́ adá ń bẹ lẹ́kùn bẹ́ẹ̀ dáadáa ló ń ṣe é fẹ́sìn ṣùgbọ́n tí bá ṣe cooperative rẹ̀ sáàfà o mọ́ lọ kàn pa báyìbù mọ́ wá fi ń sọ̀rọ̀ fún àwọn èèyàn náà ebi tí ń bẹ lọ́wọ́ wọn lérè ẹ̀sà àwọn gẹ̀gẹ̀ èyí náà sọ pé ọmọ ẹgbẹ́ lọ́wọ́ ṣẹ̀dí àti bẹ́lú sùlámù rẹ̀ gángan o ọlọ́dọ̀ ọ̀tà sí ẹjọ́ lọ kàn pa economics tọ́pa eléyìí lọ da ápùmọ́tẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ara mọ́ ìlẹ́yìn ìta fẹ́ kílíà ọ̀pọ̀ bọ̀t Allah subhanahu wa ta'ala kí sọ́sọ́ náà rẹ̀ báyìí pé àlìyáwó òhìnlá làkún báyìí bá lẹ́ni ìbáyìí gbogbo tó dáa mo ti sẹ́lẹ̀ kọ̀ fún yín lẹ́ni wàtò àmúl lẹ́dínà níjọ́ òní tó àrọ́fà wàtò àmúl lẹ́dínà òtù tá a kàtà sí hajjatu wàdà oúnjẹ àwọn tá a fún tí a sáájú yín hìlù lákùn ẹ̀tọ́ ní fún kẹ́ máa jẹ wàtò àmúl hìlù lákùn bẹ́ẹ̀ sì ló jẹ tìǹà ẹ̀tọ́ ni fáàn náà tí wọ́n máa jẹ ìbéèrè ọ̀pọ̀ àpọ̀ pé irú oúnjẹ wo kí ló fà tọ́lọ́ mi sọ wípé oúnjẹ wọn ẹ̀tọ́ ni fún wa ṣé báwọn aláwọ̀ ṣe ìbèjì sí tẹ́lẹ̀ ó tún wá lóúnjẹ tí a náà ẹ̀tọ́ ni fún wa ẹbí àláì lóúnjẹ tí a tẹ́lẹ̀ ẹ̀hẹ́ yóò rí bẹ́ẹ̀ nítorí pé sàlẹ̀ ayà yẹn ọlọ́run wá ní wal muhsanat minal mu'minat wal muhsanat minal ladina tẹ́lẹ̀ mi kọ́ bí mo ṣe sóúnjẹ wọn lẹ́tọ̀ fún yìí bẹ́ẹ̀ náà mo sọ́njẹ tí náà lẹ́tọ̀ fún wa mo jẹ́ méjèèjì wọn dojú kọra wọn ṣùgbọ́n sálẹ̀ bí mo ṣe àwọn obìnrin kìrìsìtẹ́nì mo ṣe lẹ́tọ̀ tẹ́ ẹ bá fẹ́ fẹ́ wọn ṣùgbọ́n ṣe àwọn obìnrin tí ń lẹ́tọ̀ fáwọn kámọ́ wà gbọ́ yé ní òkè lọ́wọ́ wípé bẹ́ẹ̀ ṣe dojú kẹlẹ́ yìí nínú dojú kẹlẹ́ láti wá gbọ́ yé sálẹ̀ ọlọ́wọ́ wa ni wọ́tọ̀ ààrùn hillu lakum wa ta'amukum hillu lakum aw waran bi ajamu ko waran bi kini kunaka ha e na le láti fẹ́ mo bene se ko ko do fi mo ni si ko de ni on jay gẹ́gẹ́ bí àwọn junu se so kama fasaru habu hadhihi al-umma abd abbas wa lo jana ni kini o ona ni dababi ohun in ta go jalu kitabi kha ni go ga yen be ju ba pa kí ni tí a bá pa nítorí pé tẹ́lẹ̀ náà wọ́n sọ pé pọ̀ sọ́dún gáàrí tí mẹ́kọ́nìjà tí jọ ọ̀nà ra orílẹ̀ ìsìlámẹ́ náà ra ọlọ́sẹ̀ àmà sọ pé wọ́n tó àwọn ilẹ̀ nílẹ̀ ojú dáwà ìlú làbọ̀ olóṣì ló ní apẹ tí sọ ọ̀kadà tí fi yan ọgbọ àwọn nǹkan nílẹ̀ àjẹ́ pé nǹkan míì tó tó fẹ́ lékún tó jẹ́ pé táwọn ọ̀bà tí ìrí àdáàlì rẹ̀ àìfẹnu kàn òun náà ní nǹkan pípa wọ́n tó àwọn ilẹ̀ ojú dáwà àwọn àdúgbò àwọn apákan àfáà ní oúnjẹ gbogbo jẹ́lẹ̀tẹ̀ ìbá ti ń jẹ pátá halali ń fa kódà kò wà ní tọ́lọ̀ ń se ní àwọn ọmọ fáwọn gẹ́bí kíni wà á lè ní ìnà ààbò àrùrọ̀ náà kúlà ìdúfọ̀ ìjẹ́pẹ̀ ìdúfọ̀ nínú àwọn nínú àwọn ẹranko ó ní gbogbo ẹranko tẹ́sẹ̀ rẹ̀ ọba ti yà ẹsẹ̀ ní kíni ọ̀yà gẹ́gẹ́ bí ìràkùnrin èèwọ̀ ni káwọn ń tàbí ìràkùnrin kì í sátẹ̀ ìfáwọ̀ kí sì ní fáwọ̀ aláìlè fún wa. asọ̀sọ́lá tí a lọ sọ̀tọ́ àṣọ ìkàlẹ̀ fún àwọn apá kan fà ní àníyì láti ṣèwádìí wípé oúnjẹ yìí báwo ló ṣe jẹ́ àwa ti wá báyìí pé níta afẹ́fà náà ní pé ní tí a bá pa ní tí a wá pa yìí tí a bá gbé wa tí alùpùpù bá pa ẹran á jẹ tó ṣe bẹ̀ sí á jẹ kí lè rí wa ní Khaybar nígbà tí wọ́n ṣe Khaybar amsasalam o ti bí sí pẹ̀lú wàhálà àwọn ẹ̀wọ́n ní abúlé bọ́ fáìlì ilé ìbùkà tí ó jábáyì kíchìnì àdásílẹ̀ lórí tí ọbẹ̀ ń sọ lórí iná ló gbé apẹ́ wọn ọwọ́ agbèmọ́ yàrá yìí ó ní subhanallah ní eléyìí ni wọ́n jókòó ká ọ̀rọ̀ jẹ́ mi ẹnì kankan bá jẹ́ pẹ̀lú ẹnì gbọ́dọ̀ ẹgbẹ́ tí ó wù báyìí ẹgbẹ́ tí ó wù báyìí lọ́wọ́ dà lọ́wọ́ káàbí wojú ẹ̀ mi àbí wàá gbọ́ ẹ fọ́fún sọ̀sàsílà wọ́n ní tí ń sè lọ́ọ́ lóyún tó ń sí kọ̀ọ̀bẹ́ tó gbé ìjìnlẹ̀ abẹ́rẹ́ tó kò ní ọ̀sẹ̀ pa ajá wípé tí wọ́n bá pa àlàálù ni wọ́n ti sẹ́ tó lẹ́nu mi wọ́n nà lẹ́nu mi jami hadith anas bin malik radiyallahu anhu arda anna yahudiyan adafa rasulullah adafa nabiyya sallallahu alaihi wasallam fi riwaya bukhari rasul ọgbà sasam lálejò aláhùsì ṣèyírí lórí búrẹ́dì kẹtẹ́ pé àgbàdo ni wọ́n fi ṣe búrẹ́dì nípìnlẹ̀ wáyé hálà ti ń sáníkọ̀ ìhálà òní ọbẹ̀ tọ́jẹ́ pé nípa pípẹ́ ńlẹ̀ ó ti kan tako sọ́rọ́ mọ̀ dá o jàmáà wọ́n sẹ́ẹ̀tì àwa mùsùlùmí ni wọ́n wá fọ́sírẹ́tì wa wípé àáfò wọn kí wọ́n lè máa sí wa wọ̀ kí n tí ń bẹ́lẹ̀ ní wa sí agangan káwá lè bá sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹ nígbà tí ẹ̀ ń pè mùsùlùmí terrorist wọ́n ti padà nínú ìnáwó wa ní Palestine wọn pàmpá ní rọ́ọ̀ṣíà láwọn abúlé kan bẹ ibi tọ́jọ́ wípé ibẹ̀ gẹ́gẹ́ ní ẹ ti bí ìmọ̀mù bùkọ́rí wọn ní àmùsùnmí kò ní wọn pa etí wọn ọba rí bá wọn sùn lé rẹ pé ibi ó ń bọ̀ ọba lọ́tọ̀ ọba bọ̀ náà kò sì dúró dìbà wọn yẹn la bí sọ fún òye pé tá a bá ń sọ̀rọ̀ nípa ti ìṣẹ̀lẹ̀ nílùú kan tí ètí ìdẹ́lu mi má fi dá wàhálà alẹ́ nílùú tí ò tí ìṣẹ̀lẹ̀ lọ́nà wo aláìsàn abẹ́rẹ́ wà lábáyé ara ọ̀gbẹ́ yòókù jaba yìí olórí kúkú ni àwọn àyè jù lẹ́yìn ìmáàmù nínú àìlá la làásárì wọ́n lẹ́yìn sọ ẹkú tí ìmáàmù òkè òkè wọ́n sunkún ẹni tí ń kírun àsùnbà àìlá yìí lásùnbà àjọ náà ó àti ìyàwó àtọmọ ní ẹjọ jẹun kò rí nǹkan kan lọ́tì bí n tí ń ṣẹlẹ̀ sí olóbi ẹkú kò ṣẹlẹ̀ sẹ́mi ń bí sáyìn wá sunkún mi sọ̀rọ̀ máa nẹ́ mi. náà àbí sallallahu alaihi wasallam ìwọ ń sàlàyé àlàmárì ẹni nígbà náà lèbo nígbà tí ó gbèdó padà wá búrẹ́dì tó ti gan yẹ̀wò dín nìyẹn o àti kí ni o àti mi ọbẹ̀ ata lẹ́gbẹ̀ẹ́ kankan gbọ́dọ̀ mẹ́fẹ̀ mara wa tó ti kan oṣù ọlọ́ọ̀sì tó ń jẹ bí ìgbà tó jẹ́ wípé oyin ní mu sọ̀rọ̀ wa tó lẹ́wọ̀ sọ̀rọ̀ wa yìí tọ́wọ́ bàtọ́ fi lé oṣù lọ́wọ́ ìyá rẹ̀ ó tún búra pé ó fẹ́ jẹun lè rẹ̀ sí i mo fẹ́ jẹ́ lẹ́sì tíṣà ni tíṣà ti ń bọ̀kọ̀ ó ti mú ma bá kí báwọn ọlọ́run ò lè tún báwọn. àbí sọ̀rọ̀ bá rẹ̀ ọ̀sánlẹ̀ ààrẹ ìbáwọn àwọn àfáà wa ní lọ́dọ̀ tàwọn o tọ́hámọ́ ìkìtà àwọn apá kan ní aláàlì ni bọ́ọ̀lù sì sọ́nà àdúrà ní ìjẹ́jẹ́ nìkan gbà bọ́ọ̀lù sì pè nǹkan ní aláàlì kọ́ wá pè ní aráàlì kọ́dà kí n sọdún wọn ní o ọ̀sán lórí o ọdẹ kọ́ àwọn dàpọ̀ jésù kọ́dà kọ́mọ dàpọ̀ gẹ́gẹ́ sí kọ́dà kó fún ọrùn pa báwo wọn ni bọ́ọ̀lù sí ibi sẹ́kọ́ndà nìyẹn ọ̀rọ̀ kejì òní wípé kẹ́ẹ̀tọ́ wọn àṣàyàn kùn kaba yìí ẹ padà sí ìpìlẹ̀ tọ́lọ̀ ń sílẹ̀ tó fáwọn mùsùlùmí ká tó wá mọ̀ ìta dàpọ̀ oúnjẹ àwọn àdúgbò tàbí àti ìta àlè dàpọ̀ ní ẹ̀sìn wọn wọ́n ní bò láti rí yàn wọ́n jáde sọ́tù mákìdá àwọn omi lẹ́yìn ṣẹ̀gbọ́n òbí Allah subhanahu wa ta'ala ni hurrimat alaykum al-mayta ẹ̀yin mùsùlùmí gbogbo kullu hayawanin mata hatfa anfihi fahuwa alaykum haram gbogbo ẹranko tọ́jà wípé kẹ́ẹ̀dú kẹ́ẹ̀dá kò yọrọ̀ wá sí i ọ̀sọ̀jà láyé nípìnlẹ̀ rìwáyà wa àwọn yahudi bá kúra wọn jọ gbogbo ọ̀tá ṣe rí rìwáyà yìí hàlẹ́ náà títà náà bá pé yàn kú ní kúra wọn jọ wọ́n sàṣẹ́lá ẹ̀fà gílé ọ̀fẹ́sẹ̀múlẹ̀ àwọn mùsùlùkù ni wọ́n sàṣẹ́lá àwọn ìbọ́gbìmọ̀pọ̀ wọ́n ní ya Muhammad máa máa tàbí náà àyẹ̀wò àti hàtìfà àǹfì náà ọ̀tẹ́lá bẹ́ẹ̀ náà kó bá kú fún rẹ̀ ewúrẹ́ àgbò àgùtàn lọ́ba kú bí fún rẹ̀ alọ́ba àdàbí ìlú ọlọ́ọ̀lọ́ba wọ́n ní máa dàgbà tó ẹ̀ ń fún wọn kọ̀dá ìntẹ̀ bá wà mú tẹ̀ wọ́wọ́ de tàyẹ̀kùn ẹ̀ mọ́ bá wà tẹ̀ wà lù tàǹpà yìí rẹ̀ ní suratu al-An'am al-masfuh daman masfuhan ẹ̀jẹ̀ tẹ́ ẹ pé ibi tí nǹkan ti bá ń tó ní ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ yẹn tọ́ ni kẹwàá lọ́mọ ẹgbẹ́ wẹ́ẹ̀dì báyẹn tí wọ́n ń tà ní òdì fún wa lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń jẹ sẹ́yìn tí wọ́n bá fẹ́ bàkádà bọ́ tí ò ní ṣe méjì méjì àlòkìlérí ajẹkújẹ yẹn pọ̀ àti tẹ̀gbẹ́tọ́tẹ́lá kùnà lè lè méjì sẹ́yìn pẹ̀lú pàwá kí ni pàwá o ọlọ́run wọ́n tó tàbẹ́ tá a sì ní ìjọba nítorí ọlọ́run náà tá a ní kí ni o tá a ní ìjọba dáhùn ẹ̀jẹ̀ ti dá kìí ṣe pé bí wọ́n ti pẹ́lẹ́ nìkan wọ́n ìbá àpẹẹrẹ nìkan tipẹ́tipẹ́ àwọn agbáwá tó ń kálukú náà lò ní tiẹ̀ la tí wọ́n bá ń dẹ̀rán lọ́nà ogbó kan dẹ̀rán lọ́nà ogbó ọkàn lè wò sọ̀sọ̀ pé ah, bí náà kò sí ẹ̀ẹ́dẹ́sàtì lọ́dọ̀ òṣùwọ́n mi kò sí kan yọ̀ọ́kàn wò àkómẹ́kà tó bá yí tó ń dáadáa lọ́wọ́ pàkó rọ́bẹ̀ tọ̀ tẹ́lẹ̀ bá tọ́kí àgbẹ̀mú mẹ́lẹ̀ ní ọba tó bá yóò kó lè wá bí ewé náà ọjà yóò yóò fi lọ gẹ́gẹ́ lọ pé tó kún bí ìjọba tí wà tó máa dẹ́ra lọ àti àṣìlẹ̀ dáàmà sùkún náà rẹ̀ ẹ̀jẹ̀ ti ń dà gbìgbì ìlọ́fà tó jẹ́ pé tá a bá fa ìrántẹ́ ìtọ́ bá sẹ́kù lára ẹran nínú ẹ̀jẹ̀ kìí ṣe àwọn ọmọ torí pé kìí ṣe màsíkò kìí ṣe ẹ̀jẹ̀ ní tí ń dà lọ́gẹ̀gẹ̀ bí títí ń ṣe kíni o títí ń jáde tábà wá du ẹran a gbọdọ̀ máa gbẹrú ẹ̀jẹ̀ ẹran báyìí káwa lóye kálóye kálóye bọ̀ ká máa pèlé kíni o ṣe kíni. ibi àti sọ yìí lọ adamu alimasipol ẹ̀jẹ̀ kí n fúlò lọ́gẹ̀gẹ̀ bí títí ń bóde a sọ sọ pé èèwọ̀ ni tẹ̀jẹ́ nítorí ẹ̀ náà ní ń fọtí mẹ́yìntà mẹ́yìntà rẹ̀ ẹ̀rọ òkú ń bẹ́tẹ́ ẹ̀dá kò kí lọ́jà ìlànà ìlú ẹ̀jẹ̀ ẹ̀kítà kan fi dáhùn nígbà tá rí àwọn èèyàn oríṣiríṣi nǹkan lápọ̀ wípé àwọn abódìjà o òògùn ọmọ o wọ́n ń gún ẹran ní ọ̀rùn ní o àwọn àdìdì lọ́bẹ̀ àdìdì lọ́dà bí aago márùn-ún àkọsílẹ́fà nígbà tí délẹ̀ àpolójú rẹ̀ àti pé wọ́n ń dá ọlọ́run sí ìmí ó lè jẹ́ pé tí wọ́n pa náà ó lè jẹ́ bọ́ǹkì kò ń lo yẹ́rìn bí ó ọlọ́run jẹ́ pé báyìí sáà lẹ́nu ọ̀ràn gbọ́rọ́ tí pé bàbá fẹ́ mú ọ̀bẹ náà yóò gbélé ìkejì ẹ̀ lọ́pọ̀ kọ́bọ̀ òun kọ́bọ̀ òun lọ àwa ń sọ pèsè ọlọ́run mi kì í ṣe pé bẹ́ẹ̀ kó náà tọ̀ka nílà ẹni ẹ látòsí ta rẹ̀ sí nǹkan tó kọ́ yóò pàtí nà readiness náà lè fẹ́ yín lò kí o sì bísímilà ọwọ́ agun dípò òkòdù sí àlẹ́lẹ́rọ àlàálì ìtì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wípé bẹ́ẹ̀ ṣe ń jáde lára ẹran bẹ́ẹ̀ bá ṣe lè jáde tó tó lè ro tó bẹ́ẹ̀ bí ìgbà téèyàn ń fọ aṣọ tó dọ̀tí bẹ́ẹ̀ ni jíjáde ẹ̀jẹ̀ lọ́rùn ẹran tá a bá dú bẹ́ẹ̀ bá ṣe lè jáde tó sí dáadáa bẹ́ẹ̀ ni ẹran wọ́n sì máa bá ta bàtà rẹ̀ yẹ bẹ́ẹ̀ bí ọ̀bá jáde ẹ̀kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe di tí ọ̀dà sára fún wa kí lẹ́yìn wá fi ń ṣe báyìí wọ́n náà ń ṣe bẹ́ẹ̀ tó ní bọ́pọ̀lọpọ̀ ọgbà èyí náà bí ìlú ṣe le tó màálù ìlú ẹran àwọn èyí tán lọ́pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n bá sì lo sísítẹ́ẹ̀mù ẹ̀jú lè máa sásàlẹ̀ káàkiri bọ́bájọ́ kejì yóò lè pọ́n ṣùgbọ́n ẹgbẹ́ àbá dúdán bẹ́ẹ̀ ṣe ń sọ fún àǹfà wọn náà mọ̀ ẹgbẹ́ ìṣẹ́ta àkọlù àwọn ẹ̀jẹ̀ sì lè jáde tán ní ara rẹ̀ kọ́nà láì fi dé kí ẹ̀jẹ̀ ọ̀rọ̀ tó dáa sáré tàtí ná olùjẹ́pẹ́ òkú ọmọ ọmọ ẹgbẹ́ mọ́ bíi ara náà ọgbọ́n òwò nìyẹn ó sì dín gbogbo kẹ̀sù àlà nínú tí ń fa ìfàsẹ́yìn fẹ̀ ní kọ̀ọ̀kan èyí táwọn ọ̀fẹ́ gbọ́dọ̀ lọ ní kọ́kọ́ pé ń sí ọ wọ́n ló sí rẹ̀ owó náà ló fi hàn lọ́sùkò ó ní ọmọ mi náà ní kọ́lé gbèsè dé ọláwọ̀ aláṣẹ alájẹtán òun padà fi yáyé wọ́n gbà gbogbo ẹ̀ kó ṣe ọlọ́run náà kọ́ ni tí ẹ̀ bá lè jókòó fún rẹ̀ wípé ẹ̀ dúró náà wà láàyè ayé mi àti táyà àbí àtàrà mi tí ó wá lè náwó pé kìí sàtàrà àwọn alẹ́kọ́dá náà lọ yóò lóòrùn kò sì sùn bọ́ọ̀ nínú òkùnkùn tẹ́tẹ́ pẹ̀lú àwọn ọmọ ọ̀pọ̀ ọ̀gbọ̀nà déwò àwọn àṣẹ tó fi débẹ̀ ní pé ohun tí ń sí ọ̀rùn wà láà òwò yóò sára rẹ̀ náà ọjà tó bóde wa ẹkún ìyá àtàwọn ń sún lẹ́kún léwu ọwọ́ adé ń se ń páyà àtàwọn ẹ̀lẹ́kún ó kò sí ẹlẹ́sìkọ́tà sí ẹ ọ̀nà fámìlì ẹ̀ sí òun tani ìbátú sí ọ̀ dayɛrɛwa a daba nasɔn e ye wɔri wala kɔmi zinzin aa sigbɔdɔ jɛrɛ lɛdɛ o ní ọlọ́run ṣe o e bẹ́ẹ̀ nà ẹ̀rù èyí ni mo wà ẹ̀ nù lọ o aa ọ̀rọ̀ ti lọ ní afẹ́ sọ bí wọ́n bá ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ tẹ́ pé bí láàmú ṣe wà o àti gbogbo ti ń bẹ̀rẹ̀ lẹ́dẹ̀ inú ti kó nu o tún wá pé méjì kìsì jùhù kìsì jùhù ọ̀wà sí jùhù ìbá àjẹlẹ́dẹ̀ ilé ìbá àjẹlẹ́dẹ̀ ẹ̀gbó haramu mo ti máa ń pariwo pé èèyàn máa ń kéwú tán ìjòyè tí a tán ọ̀rọ̀ àkàtọ̀ lọ pé tí a bà mọ́ nílùú wọn kò sọ wípé gbogbo tí àyè ń tìmọ̀ àyè gbogbo gbàlàyé sílẹ̀ wípé bàyè ni ó oríta sí ni ó ẹni tá a bá ti bá a sọ nǹkan kan tí mo sì kàn tọ́ da bẹ́ẹ̀ lọ tí mo sì lẹ́yìn lórí rẹ̀ kọjọ́ wa ní òbí ẹlẹ́dẹ̀ẹ́gbọ́sẹ̀ àràmù tàbí ànàná ẹ̀rọ tá a bá ń sọ ní pé wọ́n lu orí ẹ̀ ní ọ̀já lè ṣe ká ẹ bá fojú ka kọ́básọ́jọ́ tó kọ́ ẹ lẹ́ẹ̀kan wọlé ẹlẹ́dùn lọ sí pé pé ń gbé wa bí ẹ̀rọ yìí gan lásán gan èyí ó sì máa yó tí ó wáyé lè nínú ní àrá ló wà tí wọ́n ṣe bí ẹjọ́ máa sọ yìí nítorí oṣù fáwọn ọkùnrin àní làwọn ti kí ni o kò mú já lọ sáwọn gbèsè lọ́wọ́ lọ́ba náà bá lọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹlẹ́sẹ̀ tí n bá lò ju pẹ́lẹ́ntì gbogbo mi lọ ọdún tẹ́ sí ti ẹ bá tó jẹ fi jẹ bí ẹ̀jẹ̀ àdán ọdún márùn bí ẹ̀jẹ̀ gbẹ̀rẹ̀ lọ́sàrà a ní kò sí àbẹ́ àfa má wulẹ̀ fà lọ́rùn ìtọ́nà sọ fún àwọn sọ yìí. ṣùgbọ́n mọ́tà lẹ́nu mẹ́rin kọ̀ dẹ́mọ̀ lámùlẹ̀ kò sí wà má kò yé ńlá àbẹ̀wọ̀ yé ńlá yìí. gbogbo nǹkan pátá tí wọ́n fẹ́ pátápátá bá ti pálí máa ń di àlàyé tó bá jẹ́ pé ìlànà ìdílé ìgbà tí wọ́n dà á kọ sí kéésù ọkọ̀ ọlọ́ọ̀ ní ẹja sí tẹ́ hmm. ẹ̀kọ́ jẹ́ èmi àtijọ́ ọ̀nà sọ rẹ̀ tó bá wà wọlé nígbà bá lẹ́kọ̀ọ́ bọ́ owó kan ọ̀rẹ́kọ̀ọ́ bọ́ ọmọ fẹ́lá ní dú ẹ̀jẹ̀ tí a fẹ́ fi ṣètò sẹ́lẹ̀ yìí o ìpinnu ọkọ̀ jésù tó bá dé òní ńlá lọ́kẹ́ yìí nìyà ọ̀rọ̀ tí wọ́n yóò sùn bẹ́ẹ̀ kọjá wà máa wù í lẹ́yìn lẹ́yìn láyé ẹ gbọ́dọ̀ jẹ́ gbogbo ń tẹ pé kì í bá so kọ́nà ní ẹja sí wàá mú ní kọ́níkọ́ gbogbo ẹ̀rọ pátá àwọn mú ní kọ́níkọ́ bí náà sì àwọn mìíràn ìlè fà ilé olùkọ́ méjì gbogbo ẹ̀rọ kò bá fún pa lọ́rùn yálà òun ló fọkùn mọ́ra ẹ̀rọ bẹ̀rẹ̀ sọ́wọ́ ni o abẹ́yìn náà lẹ́ fún lọ́rùn ẹ nǹkan ẹ ẹ ń bá ń wọ́wà kúwà ní tá a bá náà wọ́n lọ́wọ́ yóò lè wúri ogun ayé ẹ̀ ti parí tàbúrálẹ̀ tàbúrálẹ̀ owó tó wá mú àgbàlagbà òkúkọ bí wọ́n fi ń padà bẹ́ẹ̀ ni ní sára pé lòun náà fẹ́ mi sọ pé bíbí ah, ní àbá sì gbìyànjú àbẹ́jẹ ọ̀nà ìbùkún ilé ọ̀sán àmúra náà ọlọ́run sáà tó gbìyànjú àbẹ́jẹ ẹ wá tó wá o èmi àti ẹ̀ka jọ sọ̀rọ̀ eléyìí láì pàtà rẹ̀ ṣe kọ́ lóṣù kẹ lóṣù kẹrin ẹ̀ ó ní kí ojú wò ti rí kọ́nà ojú òfin fi lọ́kàn balẹ̀ ọba dà pọ̀ lọ́n wọ́n mú ọmọ odó wọn so báyìí mókè wọ́n so wọ́n so níbi ọba o nígbà tó ọba fẹ́ so ibú ọgbọ́ tán lọ́wọ́ ayé ni tá a fẹ́ ṣe fún yìí òpin pé ìyàwó yẹn ni wọ́n àkàtó ti láti bọ̀ bára gbó tó ní ẹ̀sọ́ pé tẹ́sẹ̀ ń gbé nǹkan fọ́wọ́ àwọn tó ń pé ayé èmi tó á dà ojú ju ojú àlọ́ ó lọ nígbà pẹ́ nígbà ọ̀yá ni òdo mọ́ gbogbo ẹ̀jẹ̀ gbogbo àti nífẹ̀ẹ́jẹ̀ ó sì rájú ìpètò ọlọ́run rẹ̀ fọ̀mọ́ rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ó sì kí ìsí ọwọ́ rẹ̀ ó sì rọrùn náà lágbára gbogbo ẹ̀ lọ fún àbàdá láàárọ̀ lọ́la ẹni lọ sọ fún ẹjìn àbúrò wọn máa lọ náà ló fò lọ́rùn wà ní mọ̀lẹ́kọ́ nípa ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹdún ní àgbẹ̀lá gbọ́dọ̀ jẹ́ wà ní mọ̀lẹ́kúdà àlìwákàlù lọ́dọ̀ lọ́wọ́ wákùnù lọ́dọ̀ lọ́wọ́ ó ní àbọ̀rù àṣẹ̀dí kéèyàn ọ̀dẹ̀gàn kúmọ̀ tàbí ẹ̀sẹ̀ tó ní agbára ló à gbogbo ara wọn afọ àmọ́ ni wàhálà ọmọkùnrin lọ́rọ̀ náà dúró bá ti gbẹ̀rẹ̀ sèyí ó ní ẹ̀yà kùlọ́hùn lẹ́gbẹ̀rẹ̀ yóò fa wọn mo tẹ́lẹ̀ nígbà wọn fún lọ́kẹ́ ìjà gbogbo náà ló ń mú ẹ̀ gbọdọ̀ jẹ́ tàbí wọn kú fún òkú pa wàlẹ̀ òkú dàní wàlẹ̀ bíhà ẹran tẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kan bá kàn pa nàpíhù hà yẹn mọ̀túwù hà ní nígbà wọn wà padà fàáyínà gbọ́dọ̀ mọ̀ fìlú lànà gbogbo ẹran kan pa ẹ̀ gbọdọ̀ jẹ́ wáyé mọ́tà wọn díà gbogbo ẹ̀rọ bá ní bọ́ látòkè orí orí àpáta ni o ọjà wọn látòrí ọ̀sẹ̀ ni o ọjà wọn látòrí fẹ́ǹsì àdúgbò lọ́nà wà orí ẹ̀rọ burú ọ̀nà òmùwọ̀n sílẹ̀ lọ́rùn ó ti pa padà lóòsà sùn lòsè ìgbìmọ̀ ẹ̀ gbọdọ̀ fi bẹ́ẹ̀ wàmá àkùbí àlàm wàmá àkàlà sábúrò wàmẹ́gbẹ́ àlùsùn bákan náà gbogbo nǹkan pátá tọ́jà nígbà tí ẹ̀rọ pa mùsùlùmù òsàkẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ wá ń jọ òun kálukú máa ń gbà wípé oní ọ̀yà nǹkan tó ń fẹ́ pa mímá wọ́n wà máa mú ẹ̀ràn wọn lọ sí jíọ́sà lòsàn fi máa jẹ́ pé kìkì ẹ̀jẹ̀ sáà máa wà ní ẹ̀kọ́ wa ọlọ́run fi káàdùn la lóṣù mi yóò fi lónìí bó ṣe jẹ́ pé ẹ máa sáré ní sáré náà tó ká lóko àwọn àdúgbò wọn sáré àpẹẹrẹ sí di lóṣù ẹ gbọ́dọ̀ gbogbo tí wọn ti pa fún kíni o tí wọn ti pa fún sà tí èso náà ní wọn pa fún ẹ gbọ́dọ̀ jẹ. wàhálà àkàlà sábẹ́rù ẹranko àbíjà èyí tó bá jẹ kùnú ẹran ẹ gbọ́dọ̀ jẹ ilá máa dà kéètù gbogbo tí lọ́ọ̀kì àlẹ́ fún yìí àyàfi nǹkan tẹ́ ẹ bá bẹ́ẹ̀ mi lára rẹ̀ tẹ́ ẹ rí jù ṣé ilé ìsìnáwì ṣé gbogbo àyàfi náà wì ṣé gbogbo tí bẹ́ẹ̀ wájú ló kọ́ ni àbáwọn kan kì ṣe gbogbo ẹ̀lú kónú o kì í ṣe gbogbo ẹ̀lú kónú o ọlọ́run ní àfihàn ẹ̀ bá dún ẹ̀dá kò mẹ́yìn tà sọ́kọ́ wọn mẹ́yìn ẹ̀rọ tó ti kú dànù tiẹ̀ tọ́lọ́ mú pẹ̀lú afẹ́ mi dàgbà bọ́ ẹ̀ kàgbárí ayà ni ọlọ́run ní àfihàn ẹ̀ bá pa táyà àfihàn ẹ̀ bá yíjú sọmọ pé ọlọ́run ní mẹ́ta ẹni tó kó ti kú ti ọ̀sìn àárẹ̀ yàrá tí wọ́n gbára rẹ̀ ó ní ló gbogbo tọ́lọ̀ ń tò wọ́ látó kéwù tèǹtà tá a bá ti kọ̀ bẹ́ bọ̀ ó ti dà láàyè àní kò burú àrẹ ọwọ́ balẹ̀ ní ìsìn ní oṣù wàlà bẹ́ẹ̀ sì pẹ́ ẹ̀rọ kàlà bẹ́ẹ̀ máa gbẹ̀yẹ bẹ́ẹ̀ gbẹ̀yẹ kúkò tó ń sẹ́ni máa gbẹ̀yẹ ti ó ṣe kí ni o ó ti gan àwọn àfọ̀bẹ̀lẹ̀ ọlọ́ ju kó kọ́ ọ̀tá kan lẹ́ sọ pé tọ́sọ ní ìsìnkú ogun tó ń kàlà tó ní o dà kẹ́yìn gbogbo ẹ̀ ló mú sọ pé jẹ́nà bẹ̀rẹ̀ tọ́ka lẹ ọ̀yà ju ju ẹ̀jẹ̀ òun yóò kúrẹ́ ọ ìta máa rí bú padà kí ló kọ́ ọ̀yọ̀ ọ̀tá òkú mẹ́tẹ́ ẹ̀jẹ̀ ọba bákan náà máa wù hílà lè wáyé rí láì bì yìí gbogbo ẹ̀ tí a ti pa ọ̀rẹ́ dì ṣùgbọ́n ọ̀dà ọlọ́run sí i àdúlé tó pamọ́ ó ti lọ bákan náà wà máa bù bí ara lùsùbì ní tí a ti pa tó àjẹ́ pé ibi ọ̀rọ̀ wa kù sí ní ìsìn ó ní kí ni o àlèmọ̀tàrọ̀ díà ẹ̀rọ tó jábọ́ ìnàfíhà ìtẹ́gbẹ́ rẹ̀ kàn tí ètí ìkù tán ìtọ́jọ́ náà tí ètí ìkù tán èyí tọ́kọ̀ gbá gbú sẹ́nà pé ọkọ̀ alẹ́dúró òkú dá ìgbà nǹkan gbú lójijì sàlẹ̀dúró náà àbá àlejò àwọn àfáà wọn ta bá fẹ́ bú àwọn èyí tí ọlọ́ni ta bá rí dúdú báyìí wọ́n ní àwọn ta àwọn apá àkẹrẹ́jì àwọn apá àkẹrẹ́ lọ́dọ̀ ọ̀tà wa o èyí tó lè jẹ́ àwọn ọ̀pẹ́ mi kú sára rẹ̀ o ní pé dúdú tẹ bá du ọ̀pọ̀lọpọ̀ máa mìíràn wọ́n ibi ìbò kọ́sá ti ní nìkan mìíràn rẹ̀ kọ́nà kó se tí ẹ̀rọ yẹn àgbà kò lè lẹ́kúnra rẹ̀ kọ́nà kọ́nà se ìbáyìí àgbà kò lè rẹ̀ tí ọ̀bá الإمام ابن تيمية رحمه الله رحمة واسعة هو أقول بمسألة هنا يا سلوك wọ́n sì wọ́n kásì wọ́n ní ẹjẹ́ apàṣẹ ìpìlẹ̀ tí wọ́n bá dùbú ẹran gan irú ẹ̀jẹ̀ wọn máa ń jáde níbẹ̀ ó náà ní àdámù alahmar alharuhu ẹ̀jẹ̀ pupa yóò sì ojú kan lọ tẹ́ ẹ bá ti kú tẹ́ tí wọ́n á dùn padà ẹ̀jẹ̀ tí ó jáde ń bẹ̀ ká máa sàn bíbí bá ìjọba wa yóò sì dúdú kò sì ní gbóná ajẹ́ pé gbogbo orú ẹni tí nǹkan bá ti rún lárùn kì í tá a bá ti ẹnu tó bẹ́ẹ̀ kọ́ sí wù tá a sọ wájú yẹn ẹni kú lára ẹ̀ tó rú sí ẹsẹ̀ pé nǹkan bá ń kó ṣe bá lójọsẹ̀ lọ́dákú. kò sí ìlú ó lè kí ni o àwọn ah, náà wà bẹ̀rẹ̀ ẹ ẹ ká pẹ̀lú mẹ́lẹ̀ àwọn ẹsẹ̀ ẹsẹ̀ díẹ̀ bí ẹ̀yìn ẹ̀gbẹ́ náà pamẹ́lẹ̀ wọ́n ti pàdé nítorí pípẹ́ fàmà àà sí mo sọ fún ilẹ̀ ẹ̀ṣẹ́ díẹ̀ táyì sí gbẹ̀mí ẹ̀mí náà máa fà bẹ́ẹ̀ sí pé à ah, wọ́n máa fò sí tàwa kí ló kó lè náà tó wà lọ báyìí níbi tí èèyàn ọ̀sẹ̀ yóò ti di ẹ̀ ìbí ó ti kà ó ó ti mọ̀ ibi lọ sí ìwọ́n wa bíi méjì tí agbára wọn kánà ni ó fi kó e lọ yóò sì wòye ìwọ̀n ojú yóò sì sè dọ́wọ́ ìkọ́wá tóbi bẹ́ẹ̀ àwọn ọmọdé ń bẹ́ẹ̀ wò dáadáa rẹ̀ hmm. ìlànà kẹjọ ìntà ìbàbà abalọ. alásọ̀rọ̀ wọn kan wọlé ilẹ̀ fa ìṣọ́ra kura náà pé wàlá tábìlù mi máa lámì ìdí kásìmọ̀ àárín ní tí wọn bá ti dá ọlọ́run sí ẹ̀rọ jẹ́. àwọn àwọn òpin tí wọn ní àmọ́ ìpa ìkóòrò àṣepá àyè bàbá àṣepá kíláàsì nípa èyí táyì máa pa ní kí ni o tẹ́símíyà àádà fọlọ́wọ́ bá sí bísímìlá yóò kọ́ lọ́sọ̀rọ̀ tán ọmọ wọn akpọ̀ bá a fẹ́ bá kọ́rọ́ sí àti pa náà bísímìlá kíláwọ̀ àfi bá àdúgbò àyè ẹ̀fà bó ṣe wá nù àdìdì rọ́fì ìbùnà ọ̀dẹ́jì ó tún wá nù àdìdì àbáà ìbùnà ìbáà ó tún wá nù àdìdì káàbù máyì nìkan ẹni àsàkáàbù ní máa ní nígbà tí wọ́n bá ń ànábì kókó tó sọ náà ní pé má aláwọ̀ dáná sí ẹ̀kẹ́ máa ń tẹ́yìn máa pẹ̀rẹ̀ gbogbo tó bá ti lé méjì jáde lọ́rùn rẹ̀ tẹ́fẹ́ pa má aláwọ̀ dáná wọ́n ti sọ̀rọ̀ àlẹ́ tí wọ́n sì dá ọlọ́pàá bá sí ẹ̀jẹ̀ ńlá sínú wà gbófò tí èyí bá ti ń ṣe yín ni a fi pa tí èyí sì ṣe ìkànnà àwọn sàṣà sọ pé èkálẹ́tẹ̀ wo múra abṣà àwọn ará abṣà ọ̀bẹ ẹtì wasi wà sínú eyi èyí tẹ̀ wo èèbò ni fi kó nǹkan. ní ìsìn àdéhùn ìjáàmù wípé èèyàn ṣùgbọ́n a ń sọ gbogbo eléyìí fún wa ká lè mọ̀ pé tá a lè fi dúró pọ̀ kìí ṣe pé mo rọ́wọ́ ráyè ọ̀bẹ wà ọkọ̀ wà lẹ́nu náà ni ṣùgbọ́n ìwà ń sùdà ṣòkòtò rẹ wo àìwé kankan báyìí ló gbé lọ sùn kọ̀ṣọ́ọ̀kù ni mo ti dé tó ti gbàgbọ́ yìí láti sùn dípò ìlú sùn sáà búrẹ́dì jẹ ilé nǹkan àwọn àjọ láti c'est On on a vu là s'est yẹ̀lú ẹ̀rẹ̀ sí sí bẹ̀rẹ̀ dé wọ́n ṣe bí màmá ẹlẹ́kọ̀ọ́ wọ́n ṣe gbè lánàá ní ní tẹ́tí ìsìnkẹ́ ẹ̀ sínú kọ́ ẹ̀ ẹ̀rìn àjò ọ̀gá mú kàrà wọ́n ọ̀gá ó il y a èjì sósì wájú o du. kú lọ nìyẹn àbí ìjọba ti fẹ́ jẹ̀jáde ó lẹ̀ dà bọ́lọ́ sí ça àwọn mẹ́ẹ̀kì ó ṣe ti dá sáàmù sọ wípé ìnáwó a ìsáàmù ìṣẹ́yìn gbogbo nǹkan náà ti tẹ́ wọn sí dáadáa gbogbo nǹkan gbogbo nǹkan pátá tẹ́ ẹ bá fẹ́ pa nǹkan ẹ padà dà ibi padà dà mo intan kí wàá ló fàdí ìfìyẹ káàbù ìwọ ni járí àkàn sáyé òkò kékeré òkè màdínà ọmọbìnrin máa ń bá wọn dìrán lọ ọbẹ ló bá ń sáré bọlọ báyìí ṣáàpù kan tí ń tasẹ báyìí ah, bí ewúrẹ́ kan wúni ah, ọmọ kùn bí báyìí ló bá sáré lọ bí òkúta fàákọ ní kájà tẹ pakistan tẹ ha ló bá sáré kó òkúta ó sáré nìkan sí ẹlẹbẹlẹbẹ nípa fi ń bu ní títí tẹjẹ gẹjáde ọ̀sá wà ní lọ́ba gbọ́ pé olówó mi mo bá yí dẹrẹ lọ́wọ́ ìgbẹ́kẹ̀ ló kún fífà tó lẹ̀ ní o ìkúrò tí a yí ọ̀bẹ tó fi dún ní ọ̀nà ìjọ dẹrẹ lọ́pàá kúrò kúta lọ́yẹ́ dùn àdé ẹ ẹ káàbù ẹ wọ́n fẹ́ mi. ata asasasala nílò bí àbí lórí nínú masasala àdàbí ní máa alihàrò dàm fọ́tò sùmàlẹ̀ ní tó bá ti di méje bóòlù jẹ́ra kọ́ nàá gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ẹran tí ó ní ádùn yìí bá a bá ṣe ń bu ẹran náà táwọn pè ní àlàálì àgbò alẹ́ tálọ́fà tí ó sì dá láàyè alẹ́ máa fi ọ̀gùn tí ó sì dá ṣùgbọ́n nìkan ni ó sọ lébẹ̀ agboléyà ó ní gbọ́ lọ́ba jáde ah bẹ́ẹ̀ bí sẹ́mu mi ní ọdún náà tani tí àfò ilẹ̀ tí ọba lè yọ á sì lówó òde àyàn àátàtìná àlàálì ẹ wá dàpọ̀ tí wọ́n ní amágbó lè yá ní ká sì sọmọ́lẹ̀ bá fi à. máa kọ kùnkùnkù sẹ́gbẹ̀ẹ́ mi o ìdí wọ́n ti dùkọ̀ ẹ̀wọ́ lè tí wọ́n sọmọ́lẹ̀ fún asmẹ́ ẹ̀ dàpọ̀ nígbà pẹ̀lú àwọn ọ̀dọ́ rẹ̀ kéwù ni ẹja kékeré sí kéwù máa gbọ́ máa gbọ́ ṣètọ́ lórí o ẹsẹ̀ ọdún mẹ́sẹ̀ dání ẹsẹ̀ tákù lẹ́kùn ní a bá ń kí ọmọ ọ̀dọ́ yìí ló sáwọn lẹ́kùn bàbá bàbá bàbá ọ̀bọ̀n kankan náà wọ́n láti ti sà sọ̀rọ̀ láti sà fábá ìfọ́ kí wọ́n fara fara kú ní ojú rẹ̀ lórí mọ́ ẹ̀jọ́ ní ọ̀fà àwọn adọ́gbọ́kú lórí o ló gbé ìgbà tí fọ́ọ̀tù òun náà bàjá òun náà kó tó gbọ́ àmọ́ wa yẹjú ẹ̀ ẹni tó wá jọ́dọ̀ tó ìtì ẹ̀sì rétí tọ́gbà kò yá dìgbà àdébí sọ̀tá fún mi lédè náà wọn ti ń pè bẹ́ẹ̀ ni ǹjẹ́ ẹ̀kọ́ ló ṣe gẹ́gẹ́ ẹ tẹ́ gbé àsìgbọ́ rẹ̀ ló kó ìgbàdúgbò alákùnlé ha àtìgbọ́ yẹ bá wọn àwọn àfọ àwọn á ní ẹjẹ́ àpàdà o máa ń dẹ́kun sàǹsọ yìí tá a sì dá akọ náà sọ̀tà á lọ sí àlá kódà oúnjẹ tó lọ ń fún àwọn akéré tí wọ́n pa tẹ́lẹ̀ wọ́n ní agbọ́dọ̀ fi kọ́ yé lùsì kọ́ yé lùwọ́ gbogbo tí wọ́n máa jẹ́ àlàyé pátá wọ́n gbọ́dọ̀ dá akọ́ náà wọ́n bá sí o kọ́ náà ní wọ́n fi pa kí náà fẹ́ pa náà kí náà fi pa o kọ́ náà wọ́n sì gbọ́dọ̀ afọ́ náà. àwọn ẹ̀sìn ní jẹ́ a máa pọ̀ fún àtòsí ní ẹgbẹ́ ọmọdé wa làwọn olókèlè ti sẹ́ ìgbòǹkalẹ̀ nígbà àbájẹ kí náà ní kankan wọn sábà rárá ikú wọlé ní kankan kankan wọn yà kọkọ bá kúrò ìyá kìí sí ìyá àdé kankan. yóò pẹ́ bí wọ́n sì gbé àfa ní àfa bòlí ọmọ bọ̀ nà bá bọ̀ bẹ̀ ní pé bísímìlá Allahu akbar wọn máa dà ní kàwé lẹ́yìn ká ìgbàlọ́wọ́ wa ní bá dì àbẹ́rẹ́ kí ni ó ti ní ah ẹ mọ̀ yẹn lẹ́kọ̀ọ́ ni oríṣi òkú ìyá àgbà ni jẹ̀mọ́ àwọn àbúrò a sì ní tí wọ́n bá ti pa tí wọ́n dà kọ́ náà sí i tó sì yẹ kọ́lọ̀ ní apá fún orin àdáyé orí kalari àfa àdàkọ̀ náà ní adẹ́kọ̀ ẹgbẹ́ mi máa bẹ̀rẹ̀ òkè mi ẹni pàmò ní àhà ó sì ṣe wọ́n máa dọ̀ wọn jẹun jẹun tí ìṣẹ̀ wọn jẹun mo ní bísímìlá agbá wa kọ̀ mo tún wà wọn àtúntò mi náà àríyàn tàbí wà ní wọn bẹ̀rẹ̀ dà ọ̀kà ní òkú yẹn lẹ́kọ̀ọ́ ni ntọ́sẹ̀rẹ̀ ń dàrá mọ̀ dá akọ̀ náà sí ẹran ẹni olóko ọ mẹ́rin wọlé kẹsí fọ́ọ̀mù ọba ẹran jà afẹ́yọ̀ débi ọ̀jẹ́ òkú rárá mú un ta ní ọba fún o ìyá ilé ẹ̀kọ́ ní ọba fún ah, ah, àbá àzàwòdì ṣé táyì náà fẹ́ wílò ọlọ́mọ ẹ má bọ̀ lọ́ba kò gbà wá dùn èmi gbà kúrò lọ́ba fẹ́ kán bẹ́ẹ̀ o kí ni ìyàwó tí náà sì ń wọ̀bẹ̀ lánàá ṣé ló kẹjọ rẹ lọ́sàn-án padà sábàdà náà bá bọ́lọ́ òun náà dábọ́ lọ́sí ọba ń gbélé o ọba fún títà ọ̀tà àbábìlì ọ̀rọ̀ ẹ̀sìn náà ní kòtò ló jálọ ọlọ́run ni wà á hàlá lọ́wọ́ ìbẹ́yà wà á ni mo ṣe kátàkárà mo ṣe ní àlàyé ìbá mo ṣe lára àbọ̀ kì í ṣe ní àlàyé látọ̀dọ̀ ọlọ́run wa àti pàtàkì nínú ọ̀bíà awárí jamaa ọ̀tún akọ abáṣá ìdáwà lọ lé ní ẹbí tọ́kì ló tóbi ẹ̀ níwó ní ẹ̀jẹ̀ ìṣẹ̀lẹ̀ àkà ọ̀rẹ́ ha ní òní mo clock it at five ẹ̀ clock it at five mo clock it at five ọ̀rẹ́ wọ́n sì pa tọ́kì pẹ̀lú bísí láì kí ni wọ́n pa ṣe wọ́n pa fún ọjọ́ bí tí a pàápàá ta ni o wọ́n pa fọ́nà tí bàbá àdéhùn kò dàgbà fáà sẹ́yìn fọ́nà lọ́ọ̀ta ọlọ́run ní iná kí nǹkan tí ọ̀dà lọ inú mi kí n fi pàdé ẹ̀ lẹ́jọ́ yòó sí ni kò mú dá àìgbé ìrìnàṣẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ sí àìsí òun dàlọ́ ẹ̀rí àmùwá ntọ́sọ́ di aráàlú ní ìlú ọ̀dẹ́ o tó sì pé à orúkọ tí a bá sọ̀rọ̀ òbejì wọ́n ní dáradára yẹn tẹ́tẹ́ ìgbàmẹ́sìn wà lẹ́yìn lọ́pọ̀lọpàá ìmọ̀ ọ̀pọ̀lọpàá ṣèkínà ọ̀dẹ́ lọ́pẹ̀ mọ́mọ́ ìlú ọgbọ́n pàápàá sàwùdí ìgbọ́n ìyẹn sí ilé yìí àìmọ́ sọ̀rọ̀ àgbàlagbà rò káríbàrà òun bá wọn kí wọ́n máa bá ń sọ̀rọ̀ ní ẹ̀sìn wà wà nípò ẹni wọ́n gbọ́dọ̀ fọ́ọ̀bẹ́ lọ àjọ ìyàgbé kò tán bàbá kíkà kan tí àwọn méjì àwọn méjì ni wọ́n kó wa láti apá nǹkan tó jẹ́ pé ọlọ́run ládàá sí kó jẹ́ pé ọlọ́run lápá fún ní tó ní pìlẹ̀ bú ẹ̀sìn pé ẹsẹ̀ báyìí pa nǹkan fún mi nǹkan ìṣe òwò méjì ni ọ̀rọ̀ nǹkan ah, ah, ah, wà káàdùjọ́ mú tí a lè pé kásá ti dá ọlọ́run sí àpòwà rí bàbá o bàbá wà lóṣẹ̀ òkú kan fún bàbá sí tó tóbi dáadáa nílẹ̀ yorùbá yìí ẹnìkan wà nídìí ọ̀gá bàbá yìí wọ́n ti ń fa ọ̀rọ̀ pọ̀ ó ń tọ̀ wá ní ọwọ́ amúdá ìdáko àfáàlùsùn náà ọwọ́ afọ́ bàbá yìí máa bàbá yìí máa ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ sọ̀rọ̀ kọ̀ọ̀kan yìí méjì náà ni màmá ìmáàmù ndéédé tó bá mọ̀ nífẹ̀ẹ́ ó ń délé nìkan ló ń sèyí fa ó sì mọ̀ nìkan ló ń dá o ẹ wá wo àwọn ìyá alájọ ká wá gbárùkù mọ́ yín o torí tí ebi bá ń pa yín lórí ipò tẹ́ wà ẹ máa yàrá mú o ọrùn wa lẹ́wà o ẹ sá bẹ̀rẹ̀ o kọ́lọ́ mẹ́tì kan ló ń bímọ wa. ìyóò wọn ojú àbá mi kí ọ̀dà wọ́n sì wà ní ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú sáà lọ wọ́n ní àwọn tí sọ̀rọ̀ tó wọ̀ balẹ̀ ní ojú ọ̀fẹ́ yẹn ó ní àfáàtì fún lórí alẹ́ ọmọ ọ̀gá bí ó ní èyí olóhùn ìdí àjá náà kì í tí ìjọ ọ̀sẹ̀ kí ní ìsìn tẹ́lẹ̀ kan wá bá mi lọ ó ní báyìí lọ́rùn ó ní ẹ̀kí sára wọn gbogbo àwọn tí kò wọ ọ̀bá lẹ́wọ̀n tí ń kó lọ lé tótótótótó tí ń gọ ọ̀ àwọn ti kíyèsí àti gẹ́ẹ̀tì wọn ẹ̀rí pé ẹ̀mí ọ̀pá ló ń bí ìsìn káwọn sì kùlé káwọn sì kùlé bá wọn wọ́n ń dáyé òpin o gidi ni o kọ̀ǹfà bá ní orí yóò o odò o wá lọ́gbọ́n láwọn èèyàn kan ó dídí ọ̀sẹ̀ kan ní ẹbí lọ fún apárọ̀lù àwọn akọ́ọ̀lù náà kù ọwọ́ òrí kankan tó jọ gbogbo tí wọ́n o náà mọ̀ pé ìlọ́wọ́ adé káàsì rí owó ọ̀hún tí wọ́n sọ yín fún mi owó tọkùnrin yìí fún mi ló dùn mọ́ mi nínú tó ní ẹtì àìsí àtọ̀ rẹ̀ ẹ̀yọ́ gbogbo gbogbo ẹ̀tọ̀ rẹ̀ ọ̀rọ̀mọdé wa ti ìpínlẹ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ fún wa àwọn ń tò bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èyí tí òun méjì àwọn jẹkújẹ òǹlẹ̀lẹ̀ tí ọ̀rọ̀ ti pẹ́ bẹ̀ mùsùlùmí àná àwọn àfọ àwa ní wàtò àmúlẹ̀ náà tún tà dáná pẹ̀lú pẹ̀lú oúnjẹ tó bá ní káwọn alùpùpù ìdí ọba dùn yìí ẹ̀tọ́ ni ọ̀mà jẹ́ fún wa fún wa nígbà tẹ ní ìbọn náà ti sọ́ba àà màkùtù látún ní mùsùlùmí sóò ní àjìnà àwọn màkùtù látún ní màkùtù látún òkúta ìjẹ́ òkúta lè pápá ṣe ní ó dáa ju tí mo sì bá pa lọ lọ́nìlá ìtawọ́ máa ṣe ni wípé ní ẹ̀ẹ́dínú òkúta nínà àti àdínkù náà adúgbò tẹ́ palẹ̀ a máa gbé ní tí alùpùpù kọ̀ọ̀kan bá ń pa a máa gbé sẹ́gbẹ̀ ńtọ́lọ ń ṣe ní àlàáyé fáwa tí bá ti ń bá mu ìtọ́lọ ń sàn fún bẹ̀ tí ọba ti máa bá mu àní ìfẹ́ àwọn àmọ̀ràn bọ́bá wa John lọ́lé pé àbá wa ah irúgbà ẹ̀ tó kún sí o ọ̀kànbalẹ̀ náà ni ọ̀yà ẹ̀kọ́ ṣe bá a sẹ́wọ́n tí kò kí ẹ̀rẹ́ ọ̀tún ní tàṣẹ pé àṣìfàtì ìdáná rẹ̀ ti dé àfáàmù ní kò kú tó kí galẹ̀ ní ń tàṣí náà ní ọ̀nà ojú ilé ìdẹ̀bí ń kún òun náà rí pé bí wọ́n sẹ̀rẹ̀ gbẹ̀gbẹ̀ ṣe ẹ ẹ mélòó lẹ́yà ìsàlẹ̀ nì ọmọ ní mẹ́jọ àwọn kí ni òkú pọ̀ lórí inú ọ̀dọ́ ọ̀dọ́ àgbà mi bẹ́ẹ̀ ni jẹ́sí pé wájú mi àwọn àfa àtàkọ́kọ́ wọ́n bí wọn pé ẹ̀yin ọjà bẹ́ẹ̀ ní jẹ́ à wọ́n táwọn ẹ̀yìn láyé ọ̀jẹ́ o gbogbo ń dábòdà ìgbà sí pé fún wa mẹ̀yàwó ẹ̀yẹ àádìsẹ́gbẹ̀ tọ́rọ̀ ní adé tọ́ba gbé mẹ́ta fún aṣáájẹ àrídẹ́ abátúwà wọlé lọ́pọ̀ yẹn ti kẹ́kọ̀ọ́ kalẹ̀ inú àbájẹ́ ó dà inú ẹ̀yọ́ tẹ̀lẹ́kọ̀ọ́ bí ọ̀bàjọ́ wọlé ló sì jẹ́ sẹ́kẹ̀ẹ́ kọ̀kọ̀ dẹ́sí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ nínú níbẹ̀ o gáàsì ni ẹ lò ó lè yá o afáǹgàǹgà ẹyin ẹyin ẹdí ẹyin afọ kanu agbọdọ ẹbí nígbà n'okura ọlá ẹni fún lálàáfíà wo ẹrẹ wo àmàlú àbíkiri wọn lè di ẹ kọba ṣé ẹ màlúù kẹlẹ si ní ẹ ṣe yìí ó dẹ ọkẹ náà dàdí tìṣó tìṣó náà sì fi ń pọ ní ọtún fi ọfọn ní ọjà lọ sáà sí ní ọkọ òsì ní ọwọ abúlé ní ọwọ abúlé ní ọjọ abúlé àwọn èèyàn nínú ilé wa ìjẹ́mẹ́lẹ̀ àìgé fún yàn gbàgbọ́n ìjọ ọmọ pẹ̀lú ọtí nípa wọ́n á kọ́ ẹ̀kọ́ fún bàbá amẹ́ríkà o sẹ̀lá àgbẹ̀sẹ̀gbẹ̀ táwà yìí ọlọ́run sọ fún ìyá àdùdàdù ẹ̀kọ́ ní fún wa ṣùgbọ́n àwọn apàdà sínú tọ́jẹ́ ìpìlẹ̀ sí tíá tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún àmọ̀ ìwé rẹ̀ àwọn ọmọ ńlọrọ̀ ń ṣe sáà ẹran nípa gbẹ̀rẹ̀ lé wọ́n ti dín wọ́n ti bọ̀ bẹ́ẹ̀ tó bá yà ah, kérésì lọ àgbà fún ọjọ́ bíi Jésù ẹ̀ tọ́lọ́lọ́lá ìmáàmù àdúgbò gan ni ọba nípa ìjọba tó bọ́ ó pa fún ọjọ́ bíi ìbàdí ìlú. Amen. Bọ́n bá dáwọ̀ kẹsà sí o, ṣé ẹ bá wọn ṣe lára àlàyé ẹ̀ pẹ̀lú àmúlẹ̀ náà? mama ní ọjọ́ òkú fún bàbá bàbá pẹ̀lú ráìsì ráìsì wò sí ní ẹwà sẹ̀fí ìlẹ́wà ráìsì wò ìlẹ́wà bẹ́ẹ̀ kọ́lọ́ sàánú ló fi jẹ́ pé gbogbo ẹ bá fẹ́ táǹkà lẹ́yìn ewu láàdé àgbà bẹ́ẹ̀. Eh? kita ka a wuli ewo la jira ka mɛ tinu yóò tún máa dùn táà tún lọ́ máa ṣe sọ fún ọ lọ́yọ̀ ké àmọ́ àwọn òbí wa wọ́n gbọ́dọ̀ fún wa àná làá jẹ́ o á tún máa tún lọ́ máa pàrọ̀ àwọn bẹ́ẹ̀ pé àwọn èdè àná òtún wọn àná àwọn èdè tí wọn lọ́wọ́ àwa ni kí ni wọn fa àwa ni sọ wọn gbogbo àwọn kàṣíyàn ní ẹgbẹ́ wọn ní bàbá kan bẹ̀ pòfẹ́sọ̀ ní àwọn ṣe é sí i muslim ẹ̀sìn ẹ̀yà jẹ́ pé ìfọ́sìn kí wọ́n ló sàkán ní róòmù ní jẹ́jẹ́ lọ́ọ̀sì táìmù táwọn ará róòmù náà ń kó ohun kìsẹ́nìtì ní ẹjọ́ fi gbogbo ẹjọ́ náà gbà ẹ̀yin náà jẹ́ bá mọ̀ pé a sì ti ìtẹ́ bá dùn tí a náà ẹ̀ bàbá náà ṣe o làkún ní ìpàdé ẹ̀kí ìkọ̀sọ̀kalẹ̀ ló tí àti inú ọ̀dọ́ mùsùlùmí fi ó wọ́n gbẹ ẹbí lúmọ̀ra wọn tí wọ́n fi ayé mọ́ gbogbo ọlọ́pàá láyé láti nígbà tó tí a gbẹ́ ìgbà ọdún jẹ́nọ́ọ̀sì wà máa ń gbé ara òun lóṣù bíi fọwọ́sọ gbọdọ̀ mi kọ́dà kò jẹ́ máa ń lọ pa gbogbo tí wọ́n ti pa fọ́ọ̀sà ẹ̀ gbọdọ̀ jẹ́ arúgbó àgbà bẹ́ẹ̀ ni wò fún mi ìwà àbàbẹ̀ mọ̀ abàní èmi bá jẹ́ awakọ̀ bàbá tí ń jẹ́ Christopher wọ́n wá ń sin Alice lọ́lé ọkọ tani ń sin lọ́lé ọkọ Alice ó bá sì bọ́ mi wà nítorí ní oko olúwa yàrá sí mímọ́ wọ́n sì bí ájá balẹ̀ jẹ èmi ọjẹ o torí jọ́nsọ̀ máa kúrò nípa wàtò àwọn ilẹ̀ dọ́kítà ìdábà kí ló ń lakọ̀ ìṣègbéyàwó ìgbẹ́ onípìlẹ̀ mẹ́sìn àbí onípìlẹ̀ onípìlẹ̀ onípìlẹ̀ mẹ́sìn tèmi náà onípìlẹ̀ ó sì dá akọlọ́wọ́ bá sí ní orúkọ olúwa kò pé àlọ́ọ̀kọ̀ kàn yà sí mímọ́ ní ṣe sínú ọmọ rẹ̀ ìbá pàfẹ́ ìbá pàfẹ́ àfa nke olúwa yà sí tó sì kú súnà ọmọ onípìlẹ̀ mẹ́wàá ọ̀dọ̀ tí aláàbí onípìlẹ̀ àjọ ń ṣe olórí ọmọ ọ́fíìsì ní nǹkan kẹgbẹ́ àwọn ọ̀rọ̀ ẹ̀rọ abájọ dá kíkọ̀ ìdánlẹ̀ lánàá wọ́pẹ́ klọ́ọ̀bù ni ìtàbájúgbélé ìwà sọ̀rọ̀ jẹ́ náà dábàá ṣe méjì tàn ọkọ̀ ẹ̀rọ fún ayọ́kọ̀ ẹ̀rọ pàpọ̀ ó sì pa fún wa láti fi ṣàlejò ájá bá lórí jẹ́ àjẹ eléyìí lọ́lọ́run sọ fún akọ́kọ́tọ̀ àmọ́ nìdínlẹ̀ òkú ìtàbà ìlú ńlá kan wàtò àwọn ìlú ńlá kan. ìtọ́ bá lè lórí jẹ́ àlàálù lọ́dọ̀ yín bẹ́ẹ̀ bá bá bẹ́ẹ̀ lọ́dọ̀ àlù kìtàbí ẹ̀jẹ̀. ẹnìkan bá ní gbogbo bẹ́ẹ̀ lọ́dọ̀ àbẹ̀yẹ wọ́n O wọ́n ní sùn. ibi gbogbo gbogbo lẹ́nu yìí máa gàdí ẹ̀ ẹ̀ ó ní gbà pé táwa ké hmm, ń wẹ̀ kí ó dé sẹ́yìn ti kájà dàbí ẹ àwọn òbá ti àbáyé táka ìmọ̀ sọ́wọ́ ẹ̀sìn ibi àbáṣe làwọn ti ibà wọn náà lọ́mọ kí oyin nù kí lẹ́ rí olóòtú láì tàn wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n ní ṣé bí àwọn kan wá bá sàsàrà jẹ́wọ́n sọ́nà àdéhùn bá kọ́ bá àmì àdéhùn tó múlẹ̀ kòmìnira sọ̀rọ̀ àná ọ̀gbọ́ wa wípé jẹ́ àwọn náà sàsàrà àmì bá sàsàrà Ina, yà ọ̀ṣun lọ́wọ́ inú ìṣọ́nà ọ̀rọ̀ ìnà كانوا حديث عهد بكفر nínú ráyà mi بالكفر nínú ráyà mi بشرك àwọn ẹ̀ka mẹ́sẹ̀ gba ìsìlámù wọ̀ pé ó sì mọ yàtọ̀ nílé bilahman tó wà ní lùkọ́n wọ́n máa wá fún alẹ́ náà jẹ. àwọn tó wá bá nàbí ìjọ náà lọ́yìn àwọn ará oko ni. wọ́n sà sàlámù àwọn ará oko abo òdìkejì tó wá máa kẹ́ ẹran fún wa. a sì gbọ́ pé bàtàmù kiri pẹ́ ní oṣù kan oṣù méjì sísìn. ṣùgbọ́n ẹni tí ń fọ ìka àgbà wípé wọ́n ti lè mọ̀ dàgbẹ́sì náà ṣé ká máa jẹ́ ànàbí mi kùlù àtúmù ayé àtúwàkùlù ẹ̀yẹ ìgbàlọ́wọ́ ẹ máa dá ọkọ̀ náà sí kẹ̀sì máa jẹ́ akọ́kọ́ sọ̀pìlà bíìfì torí ẹlòmíì kọ́ bá mi wípé ànàbí mi gbogbo kúlù gàtùtù gbogbo tó tún bá ti mọ́ lọ́wọ́ ó ti yà náà pẹ̀lú wáṣọ pé bísí mi láì bá àwọn olóyè lóde bá bá bá kọ́lá kó rí ẹ kó mọ̀ padà kọ́ náà wá sí i bísí àyẹ ọyà àdìmọ́lẹ̀ lọ wọ́n ní bọ̀ẹ̀tì wọn lẹ́yìn náà ah! a kọ́kọ́ sọ ìtàkùn bí àdìmọ́lẹ̀ ojú kan àṣẹ tí àdìmọ́lẹ̀ ń sọ fún wa ó ní wípé àwọn tí ó wí ìwé ṣẹ̀gbà sílámù tó bọ́ àdì àjẹpẹ́ kúlò amani sọ̀dáwọ̀mì àlìyí àlẹ́ àṣùlù fi àdìyí wọ́n yí àbájá níbẹ̀ gbogbo sẹ́pátá tọ́bájẹ́pẹ́ lọ́dọ̀ oníṣẹ́ náà níṣẹ́ ti wá ìtọ́gbọ́dọ̀ jẹ́ ooo kílẹ̀ ni wa nínú ṣẹ̀ríà téèyàn bá gbóúnjẹ fún wa wọn ò sọ pé ká béèrè pé ẹ ẹ lọ ẹ kọ ẹ bóòlù sí gẹ́ẹ̀tì oúnjẹ la nínú àfa sáyù ni wọ́n tẹ̀lé ìfowópamọ́ yẹn <laughs> sáyù kò sẹ́ni nọ́mbà wọn wọ́n tẹ̀lé wọn ó sì bá nọ́mbà wọn yọ̀ ọ́ yẹn ó sì bá sàálù gan lẹ́tí kọ́kọ́ kàn ní ìbẹ̀rẹ̀ ọjà wọn mọ̀rọ̀ náà ẹgbọ́ ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibi tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jáde ilẹ̀ ẹ̀rọ fún olóògbé ẹgbẹ̀rún mú mi ti gẹ́tì ẹ̀rọ mẹ́díkù ni àwọn náà ti pọ̀ra ẹ̀rọ tá ní náà pọ́tà fún mi ájìbì lálẹ́ ẹ̀rọ sí ẹ̀rọ àdéhùn sí ẹ̀rọ gbogbo jẹ́ fún ní olú ọ̀rẹ́ rẹ̀ gbogbo ìbáwọn ẹ̀rọ fẹ́ sì nìyẹn ah, ṣùgbọ́n ọlọ́dẹ ṣe dẹ́rẹ́ ṣe àkọ́lẹ́sẹ̀ mi ní orí orí ẹ̀kọ́ ẹ lọ́jà gbé balọ́jà aláàbí délé mi ẹ sì ní aláyè lè wá kí o ọlọ́run náà sì rà nìyẹn ẹ sá ìyẹn sàpọ̀ àdírẹ́sì bẹ́ẹ̀ na gẹ̀ẹ́bọ̀ sẹ́pẹ́ bẹ́ẹ̀ yàn bá bú yàn lásán wele yàn ọ̀yà kan tí bá ń ṣèwádìí lọ́nà àwọn àǹfààní wo yàn ọ̀yà kan ó ní láti bọ́ọ̀lù sí gẹ́ẹ̀tì àṣọ ọ̀dọ̀ alájà sàbí sí láti gẹ́ẹ̀tì ẹ̀ jáde ó sì gba àdírẹ́sì ó sì lọ́lẹ̀ káwọn ènìyàn ti rà sọ ìwà ó náà nàgbà fátìrì báyìí ní England bẹ́ẹ̀ olóòtúrọ̀ bẹ̀ títí títí títí tí ìwà èsì ìwádìí dé ara bí ẹ̀dá kò nípa ẹbí pàtìrì rẹ̀ tí wọ́n máa dá lónìí tí wọ́n wá jù ẹbí igi tí wọ́n fi ń ṣe ọkọ̀ àwọn nǹkan kẹ̀tì ẹ̀yọ́ kọ́ra tí yóò lọ bá gíná rẹ̀ làtọ̀ tó wùlẹ̀ yọ̀ yà rẹ̀. ìyìn tó bá ti ṣẹlẹ̀ tó lọ mùsùlùmí wọ́n ò bí ayé kò sí mẹ́sìn tí èèbá ti kìláàfù rẹ̀ tí ìdàkẹjọ tí ìṣẹ̀lẹ̀ àbọ̀rọ̀ láyé méjì sí yẹn àọ̀ kàràdàmọ́ yẹn lọ́rí alẹ́ ìjọba tó kàràdàmọ́ mùsùlùmí lọ lọ́rọ̀ rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ máa yà wájú bọ́ ọ̀bọ̀rọ̀ wájú ẹ̀ ọlọ́run bí gbogbo wa báyìí bíi kíni o bíi pé gbogbo wa náà láàyò rẹ̀ pé kọ̀sẹ̀ ti ń sè ló fi láàbọ̀ ọ̀rọ̀ apá lórí ṣe tá a bá sẹ̀ náà tó ń bá kùtùkùrí tá a bá sẹ̀ nǹkan tẹ́lẹ̀ nǹkan ọ̀gbà àbọ̀ fọwọ́ ta tẹ́lẹ̀ nǹkan ọ̀gbà yìí mà ẹ̀ tó pàdé lẹ́yìn ọjọ́ ti lọ alákùnrin nìkan ntí bẹ́ẹ̀ta ní ìsìn ọ̀rọ̀ ẹ̀sìn èèyàn ọ̀wà lè kí a máa rẹ̀ ẹ̀dá kan tí ó kí ló mú jà oúnjẹ Christmas kìí ṣe aláàlì tiwa oúnjẹ jẹ́nọ́ọ̀sì kò sa róòmù jẹ́nsì lọ́yìn kí ṣe kí ni o kìí ṣe aláàlì tiwa ló wà lọ bọ́ síbi pé ọlọ́nà ní wọ́n tó àmúlẹ̀ náà wọ́n fi dára nínú àpò tó o bá sọ bẹ́ẹ̀ bá wa àwa náà sọ pé ẹ ń sọ bá náà lónìí wà máa wù yín dàgbẹ́ wáyé ní láìpẹ́ yìí àwọn wà máa wù bí àlànà lóṣù bíi. ala safara ko wala ka tɔn sɔrɔ ma fi o si o i ma tɔn bɔlɔ rɔ ni ní ìmọ̀ mẹ̀mọ́ náà yóò sì tún máa dá ọlọ́run láàyè yóò máa dá rẹ̀ láàyè wájú ọlọ́run rẹ̀ wọ́n dàgbà sọ rẹ̀ mọ̀jẹ̀ àṣìṣe mọ̀jẹ̀ àṣìjẹ mọ̀jẹ̀ àṣì ìbílẹ̀ ìbàdí kókò sáà tó kókò sáà tó ní zuwa lẹ́mẹ̀ ọba jẹ́ àìsàn àwọn agbọ́n kan tí ọ̀dẹ̀ lẹ́nu ọ̀sápá ẹ̀ ìṣúra sáyà ẹ̀ sí mímọ́ àdúgbò yà ẹ̀ mímọ́ fáànà òbú ọ̀tàṣe bí wọ́n bá ní à ń ṣe orò fún bèjì tí wọ́n wá gbẹ̀kùn fún ọ àbábẹ̀bẹ̀ òun ẹ̀ sọ́ jẹ́ ẹ̀mẹ́má tó náà zira yìí ṣùgbọ́n náà tó ti kéde o àwọn bọ̀ sáàjọ múlẹ̀ tira wa ni wọ́n ń pa kànga àti àgbà mi títọ̀rọ̀ wọn bá gbẹ òun náà àwọn náà ń pa tọ̀rọ̀ wọn náà tí wọ́n bá wá gbóúnjẹ dé sátẹ̀mù rẹ̀ láti àjọ kùmọ̀ bùrọ̀dọ̀ kọ̀ sí tó bá kéèyàn ọyọ ni o wájú ju wọn fagbọnjà àbọ̀ gbà ẹ̀ ó kọ́ bàtí ẹ̀jẹ̀ ní o pẹ̀lú fún àìkú ọyọ ní ẹ̀fẹ̀ kájọ máa rò ní police station tó ẹ̀sìn mi lè ní ẹ̀sìn mi nù iyún kánà bí ràn o àgbà ni ó sì kí ni o ọgbà ó sì kí ni o ọgbà ẹran abẹ ẹyọ sọnù láìsí ibẹ ẹdàbẹ wúrẹ mọtò wọn mà ètò wọn wájú kó mú tiẹ̀ náà tààrà jọ ń ṣe ọwọ́ àfihàn sóun náà pé sọ́rẹ́sì mi àdìsílámù yá ni wọ̀là ìwúrà rẹ̀ ẹ̀sìn mi ń ga lọ síbẹ̀ ni o ìrẹ́pọ̀ ló jẹ́ àmà sí ìwọ̀n lábẹ́nu bó ṣe ti dìbò ọdún náà gangan ìgbà wa kó ọdún tí a wọ́n ṣáájú kó tó ń pẹ́ fóun gbé ọtí ẹ̀tọ́ gbé wa. níbi ó san kàbá o tàbí fóun tàbí mẹ́mẹ́ jẹ̀mọ́ lọ pọ́n lámẹ́ o sani o afun ilé rẹ̀ mẹ́jẹ o. ó ti sọ mí lọ ọwọ́ àdìgbà tiẹ̀ ogun tiẹ̀ náà wà èmi náà wà bọ́ gbangba. ilé ẹ̀ máa wọ àwúrá tọ́wọ́ tó wá di bí à ń ṣe báyìí náà pẹ̀lú bá ní sinmi a máa ṣe táàkù wá lè máa polongo ẹ̀ pé àláwàṣẹ́ la wà lórí dáadáa ajẹ́ níbi ẹ̀gbẹ̀rún sí wá nìyẹn bọ́ bá ti bá wa lò lò dáadáa dáadáa tó dùn tó fi bá wa lò lọ láti sàpadà bọ́ bá gbé tiẹ̀ náà wà padà náà wà wá ilé lọ wa o ilé lọ wa o ilé lọ wa gbogbo báyìí láti wá máa fi nítorí pé ìpìlẹ̀ gangan ni pé àìgbé pọ̀ àwọn ìpìlẹ̀ mọ́ ìsẹ̀mí wọn láti gbó tiẹ̀ ìwọ́n rò wọ́n pin méjì láti di àpẹ di àpẹsẹ wọ epo ni lóko rẹ̀ ìwádìí bàbá yìí wàbáyọ́mì àwọn mùsùlùmí ìwọ́n rò wọ́n yẹn so bíríkì ló gbẹ abẹ́ bíríkì sẹ́yìn lọ́wọ́ náà wákẹ́lẹ́ mi lọ́wọ́ àbí wẹ́rí àyè lọ ní ẹsẹ̀ ẹgbẹ́ o níta bá ń fílẹ̀ tó ẹsẹ̀ ṣùgbọ́n nǹkan ti takura wọn wọ́n sẹ́ẹ̀tì wa wẹ́rẹ́wẹ́rẹ́ àṣìrẹ́ rẹ̀ gbà ọlọ́dà kò sàánú wa mọ́tòlì ọ̀dà gbogbo àwọn tí wọ́n kọrin ibú lórí ìsìlámù tí wọ́n bá lọ́gbọ́n da ìlú ìlú lábẹ́ nípa lè tiwọn lásìkò ẹ àdúrà wa bẹ̀ tá a mọ̀ sí gbogbo wa ẹ jọ àdúrà ìkọ́mọ́kù torí wípé lọ́lọ́run fi sàánú àwọn ọ̀rọ̀ lónìí ọlọ́run bá yẹn paná alẹ́ rẹ̀ pẹ̀lú gbésínà lórí ga ẹnití ọ̀gá ti sàlámù ọ̀gá di ọ̀gá gbogbo ẹnití ọ̀mà ọ̀gá ti sàlámù lè lọ ọ̀lẹ̀ ọlọ́run bá yẹn rẹ̀ lẹ́ alhamdulillah الحمد لله الذي خلق الخلق بعبادته بعبادته وطاعته ارسل الرسل وانزل الكتب لئلا يكون الناس على الله حجه بعد الرسل احمده واجلله واشهد ان لا اله الا هو شهاده من يرجو رحمته ويخاف عقابه واصلي واسلم على المبعوث رحمه للعالمين نبينا محمد اللهم صل وسلم وعلى اله وصحبه وسلم تسليما كثيرا امه ايمان اوصيكم ونفسي بتقوى الله بهذا اوصى ربنا سبحانه وتعالى الاولين والاخرين وقال سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الارض ولقد وصينا الذين اوتوا الكتاب من قبلكم واياكم ان اتقوا الله وان تكفروا فان لله ما في السماوات وما في الارض وكان الله غنيا حميدا عباد الله واعلموا ان ربنا سبحانه وتعالى بعث الينا نبينا محمد صلى الله عليه وسلم ليكون دليلنا الى الخيرات وقد بلغ هذا النبي الرسالة وعد الأمانة ونصر أمته صلوات الله وسلامه عليه حتى ترهم على محدث بيضاء نقية قبل أن فارق الحياة قبل أن لحق برفيقه الأعلى لكن صلى الله حذرنا فقال بأنه سيدرك في آخر الزمان لا يرضون إلا باتباع السنن من كان قبلنا من القرون الماضية عباد الله ولو أن ربنا سبحانه وتعالى بعث إلينا نبينا ليحلنا الطيبات ويحرم علينا الخبائث لذلك قال ربنا سبحانه وتعالى في حجة الوداع يوم الرسول صلى الله عليه وسلم مع الناس بعد سوره العصر قال ربنا سبحانه وتعالى فيما أنزل النبي أعوذ بالله ومن هنا ذهب بعض العلم أن جميع من جمع الكتاب من ذبائحهم واكرمتهم وأشربتهم فإنها جميعا حلال لنا سواء وافق ما جاءت به شريعتنا أو لم توافق ما جاءت به شريعتنا ما دام أن ربنا سبحانه وتعالى أحل لنا آه، طعامهم بقوله وطعامهم لذوي الكتاب حل لهم وطعامكم حل لهم فهو عندنا حلال بلا تفسير وبلا بيان بل بلا اي وسيله وبلا اي قيد ولكن ذهب بعض العلم وهذا قول جمهور العلم ان معيار اكل هؤلاء اي اهل الكتاب انما بان عدوا على جميع ما اباح الله سبحانه وتعالى على هذه الامه عباد الله لا بد لنا ان نتعرف في سفر العام بأنه دم مسفور وكذلك حرم الله سبحانه وتعالى علينا لحم الخنزير وكذلك حرم الله سبحانه وتعالى علينا كل ما أهل لكل الله وإلا رفع الصوت كل حيوان دنيا بغير سبحانه وتعالى والقرآن غير سبحانه وتعالى فهو علينا حرام وكذلك حرم ربنا سبحانه وتعالى علينا المنخلقة وكذلك الموقودة الذي ضرب ضربة شديدة حتى فاق الحياة من الحيوان وكذلك النفية فعيلة بمعنى منطوحة وكذلك المترضية التي ارتدت من على جبل او على حائط باي وسيله حرم الله علينا هذه الاشياء وكذلك كل حيوان ذبح على النصب اي على الصنم فانه علينا حرم لا بد لنا من هذا القيد فنعرض على جميع ما جاءنا من الكتاب كيف فسر العلم هذه الآيات وكيف قيدوه بقيود سنأتي إلى هذا في الخطبة الثانية أسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا وإياكم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه الغفور رحيم الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى عباد الله اتقوا ربكم في السر والعلم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله الرسول صلوات الله وسلامه عليه بين لنا ما أحله الله سبحانه وتعالى لنا من الذبائح فقال رسول الله صلى الله عليه وسلم ما أنهرتنا الدم والرسول عليه فطيور ما على الزن والظفر وكل ما تنصص عليه فإنه لنا حلال ثم ذبح لله سبحانه وتعالى ولم يذبح لغير الله سبحانه وتعالى فكل من قدم لنا شيئا من الأطعمة أو من الذبائح ولم يدرس عليه إلا الدبي أو ذبح باسم من أسماء الله تعالى ولكنه ما ذبح لله سبحانه وتعالى كذلك حرم لا بد لنا من توفر هذا من توفر هذين الشيئين في كل ذبيحة تكون لنا حلالا إلى الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد أباح لآل البادية إنما أتوا المدينة من حديث الذي أخذه البخاري حديث أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها أن قوما كانوا ناسا في رواية أن أغلبها أو من الأعراب جاءوا فسافروا إن أناسا يدنا بالرحمن وفي واد يشركون وكانوا حديث هذا بكفر أو لكفر أو بالشرك وكيف أدنى كلها فقال صلى الله عليه وسلم كلوا أنتم صموا عليه وكلوا أنتم إنما قال صلى الله عليه وسلم هذا ليدل على قاعدة عظيمة من قواعد فقهية أنه كل عمل صدر من أهله فالأصل فيه الحل إلى غير ذلك مما قد سبق بيانه أسأل الله الذي لا إله إلا هو أن يرفع راية هذا الدين اللهم ارفع رايه هذا الدين اللهم ارفع رايه هذا الدين اللهم ارفع رايه هذا الدين فانت على كل شيء قدير اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا تاركنا خير ما عيدنا بشر ما عيدنا اللهم ربنا عز لسوى المسلمين اللهم عز لسوء المسلمين اللهم عز لسوى المسلمين ودمر اعداءك اعداء الدين اللهم دمر اعداءك الدين من النصارى والنصارى هم الذين يصدون عن سبيلك ويقتلون اولياءك اللهم ربنا عليك باعدائك واعداء الدين جميعا اللهم ربنا عصم علنا واحكم بلدا ولا تبقى يا غفار السماوات والارض اللهم ربنا واحد صفوف المسلمين واجمع شتى المسلمين وابتغي اليك ردا جميلا إلى الله واعلموا ان ربكم سبحانه وتعالى امركم بامري فدعوا بنفسي وقبل بملكته وخلف بكم قال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسلوب القائل المختصر الثابته من نسي الصلاه عليها خطئ طريق الجنه اللهم صل وسلم وبارك الكريم خاتم الانبياء خليل الرحمن اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا الله أكبر